Galatia orí kẹrin. ohun tí mò ń sọ ni pé nígbà tí àròlé bá wà ní ọmọdé kò sàn ju ẹrú lọ bí ó tilẹ̀ jẹ́ pé òun ni ó ní gbogbo nǹkan tí bàbá rẹ̀ fi sílẹ̀ nítorí pé òun alára wà lábẹ́ àwọn olùtọ́jú ohun ìní rẹ̀ sì wà ní ìkáwọ́ àwọn alámòjútó títí di àkókò tí bàbá rẹ̀ ti dá bẹ́ẹ̀ gan ni ó rí pẹ̀lú wa nígbà tí a jẹ́ ọmọdé a jẹ́ ẹrú àwọn oríṣiríṣi ẹ̀mí tí a kò fojú rí ṣùgbọ́n nígbà tí ó tó àkókò tí ó wọ̀ ọlọ́run rán ọmọ rẹ̀ wá obìnrin ni ó bí ó bí lábẹ́ òfin àwọn júù kí ó lè ra àwọn tí ó wà lábẹ́ òfin padà kí a lè sọ wá di ọmọ ọlọ́run rán ẹ̀mí ọmọ rẹ̀ sínú ọkàn wa ẹ̀mí yìí ń ké pé bàbá láti fi hàn pé ọmọ ni ẹ jẹ́ nítorí náà ẹ kì í ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ bí ẹ bá wá jẹ́ ọmọ ẹ di ajogún nípasẹ̀ iṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí ẹ kò mọ Ọlọ́run ẹ di ẹrú àwọn ẹ̀dá tí kì í ṣe Ọlọ́run nísinsìnyí ẹ mọ Ọlọ́run tàbí kí a kúkú wípé Ọlọ́run mọ̀ yín báwo ni ẹ ṣe tún fẹ́ yí padà sí àwọn ẹ̀mí tí a kò fi ojú rí tí wọ́n jẹ́ aláìlera àti aláìní tí ẹ tún fẹ́ máa lọ ṣe ẹrú wọn ẹ ń ya oríṣiríṣi ọjọ́ sọ́tọ̀ ẹ ń rántí oṣù tuntun àkókò àti àjọ̀dún ẹ̀rù yín ń bà mí pé kí gbogbo làálàá mi lórí yín má wàá jẹ́ lásán ẹ̀yin ará mo bẹ̀ yín ni ẹ dà bí mo ti dà nítorí èmi náà ti dà bí yín ẹ kò ṣẹ̀ rárá ẹ mọ̀ pé àìlera ni ó mú kí n wàásù ìyìn fún yín ní àkọ́kọ́ ẹ kò kọ ohun tí ó jẹ́ ìdánwò fún yín nínú ara mi bẹ́ẹ̀ ni ẹ kò fi mí ṣẹ̀sín ṣùgbọ́n ẹ gbà mí bí ẹni pé áńgẹ́lì ọlọ́run ni mí àní bí ẹni pé èmi ni Kristi Jésù kò sí bí inú yín kò ti dùn tó nígbà náà kí ni ó wá dé nísinsìnyí nítorí mo jẹ́rìí yín pé bí ó bá ṣeé ṣe nígbà náà ẹ bá yọ ojú yín fún mi mo wá ti di ọ̀tá yín nítorí mo sọ òtítọ́ fún yín kì í ṣe ire yín ni àwọn tí wọ́n ń ṣáájú yín wá ohun tí wọ́n ń wá ni kí wọ́n lè fi yín sínú àhámọ́ kí ẹ lè máa wá wọn ó dára kí a máa wá ara ẹni nínú ohun rere nígbà gbogbo kì í ṣe nígbà tí mo bá wà pẹ̀lú yín nìkan ẹ̀yin ọmọ mi ara ń ni mí nítorí yín bí obìnrin tí ń rọbí lọ́wọ́ títí ẹ ó fi di àwòrán Kristi ó wù mí bíi pé kí n wà lọ́dọ̀ yín nísinsìnyí kí n yí ohùn mi padà nítorí ọ̀rọ̀ yín rú mi lójú ẹ sọ fún mi ẹ̀yin tí ẹ fẹ́ wà lábẹ́ òfin ṣé ẹ gbọ́ ohun tí òfin wí nítorí ó wà ní àkọsílẹ̀ pé Abraham ní ọmọ méjì ọ̀kan ọmọ ẹrúbìnrin ọ̀kan ọmọ obìnrin tí ó ní òmìnira ó bí ọmọ ti ẹrúbìnrin nípa ìfẹ́ ara ṣùgbọ́n ó bí ọmọ ti obìnrin tí ó ní òmìnira nípa ìlérí ọlọ́run àkàwé ní nǹkan wọ̀nyí obìnrin méjèèjì yìí jẹ́ májẹ̀mú méjì ọ̀kan láti òkè Sinai tí ọmọ rẹ̀ jẹ́ ẹrú èyí ni Ágárì Ágárì ní òkè Sinai ní Arábíà tí í ṣe àpẹẹrẹ Jerúsálẹ́mù ti òní ó wà nínú ipò ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n Jerúsálẹ́mù ti òkè wà nínú òmìnira òun ni ìyá wa nítorí ó wà ní àkọsílẹ̀ pé. máa yọ̀ ìwọ àgàn tí kò bímọ rí sọ̀rọ̀ kí o kígbe sókè ìwọ tí kò rọbí rí nítorí àwọn ọmọ àgàn pọ̀ ju ti obìnrin tí ó ní ọkọ lọ. ṣùgbọ́n ẹ̀yin ará ọmọ ìlérí bíi Ísákì nìyí ṣùgbọ́n bí ó ti rí látijọ́ tí ọmọ tí a bí nípa ìfẹ́ ara ń ṣe inúnibí ni ọmọ tí a bí nípa ẹ̀mí bẹ́ẹ̀ náà ni ó wà títí di ìsinsìnyí yìí ṣùgbọ́n kí ni ìwé mímọ́ wí ó ní. lé ẹrúbìnrin àti ọmọ rẹ̀ jáde nítorí ọmọ ẹrúbìnrin kò ní bá ọmọ obìnrin tí ó ní òmìnira pín ogún bàbá wọn. nítorí náà ará a kì í ṣe ọmọ ẹrúbìnrin ọmọ obìnrin tí ó ní òmìnira ni wá.